Tímótì kejì orí kẹrin. Mò ń kìlọ̀ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù tí ó ń bọ̀ wá ṣe ìdájọ́ àwọn alààyè àti àwọn òkú. Mò ń kì ọ nílọ̀ nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀. Wàásù ọ̀rọ̀ náà tẹnumọ́ ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀. Máa báni wí, máa gbani níyànjú, máa gbani nímọ̀ràn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí ó yẹ kí ẹni tí yóò bá kọ́ ènìyàn lẹ́kọ̀ọ́ dáradára ní. àkókò ń bọ̀ tí àwọn ènìyàn kò ní fẹ́ fi etí sí ẹ̀kọ́ tí ó yè ìfẹ́kúfẹ́ ti ara wọn ni wọn yóò tẹ̀lé tí wọn yóò kó àwọn olùkọ́ tira tí wọn yóò máa sọ ohun tí wọ́n máa ń fẹ́ gbọ́ fún wọn wọn ó di etí wọn sí òtítọ́ ìtàhésọ ti ara wọn ni wọn yóò máa gbọ́ ṣùgbọ́n ìwọ ní tìrẹ fi ara balẹ̀ nínú ohun gbogbo farada ìṣòro ṣe iṣẹ́ ìyìn rere má fi ohunkóhun sílẹ̀ láì ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ ní tèmi àti fi mí rúbọ ná àkókò àti fi ayé sílẹ̀ mi fẹ́rẹ̀ tó mo ti ja ìjà rere mo ti dé òpin eré ìje náà ní ìsinsìnyí adé òdodo náà wà nílẹ̀ fún mi tí olúwa onídàájọ́ òdodo yóò fún mi ní ọjọ́ náà èmi nìkan kọ́ ni yóò sì fún yóò fún gbogbo àwọn tí wọ́n ń fi tìfẹ́tìfẹ́ retí ìfarahàn rẹ̀ sa gbogbo ipá rẹ láti tètè wá sọ́dọ̀ mi Démásì ti fi mí sílẹ̀ nítorí ó fẹ́ràn nǹkan ayé yìí ó ti lọ sí Tẹsalóníkà Kírẹ́sẹ́ńsì ti lọ sí Galatia Títù ti lọ sí Dálímátíà Lúùkù nìkan ni ó kù lọ́dọ̀ mi mú máàpù lọ́wọ́ bí o bá ń bọ̀ nítorí ó wúlò fún mi bí ìránṣẹ́ mo ti rán túkìkúsì lọ sí éfésù nígbà tí o bá ń bọ̀ bá mi mú agbádá tí mo fi sọ́dọ̀ kápù ní tíóríàsì bọ̀ bá mi mú àwọn ìwé mi náà bọ̀ pàtàkì jùlọ àwọn ìwé aláwọ̀ mi alẹ́kisándérù alágbẹ̀dẹ bàbá fi ojú mi rí nǹkan kí olúwa san ẹ̀san fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ìwọ náà ṣọ́ra lọ́dọ̀ rẹ̀ nítorí títa ni ó ń tako àwọn ohun tí à ń sọ nígbà tí mo ní láti jà fún ara mi ní ẹ̀kínní kò sí ẹni tí ó yọjú láti gbèjà mi gbogbo wọn ni wọ́n fi mí sílẹ̀ kí Ọlọ́run má kà sí wọn lọ́rùn ṣùgbọ́n Olúwa dúró tì mí ó fún mi lágbára tí mo fi wàásù ìyìn rere lẹ́kùnrẹ́rẹ́ tí gbogbo àwọn tí kì í ṣe Júù fi gbọ́ bẹ́ẹ̀ ni mo ṣe bọ́ lẹ́nu kìnìún olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ burúkú gbogbo yóò sì gbà mí sínú ìjọba rẹ̀ ní ọ̀run tirẹ̀ ní ògo láé àti láéláé àmín kí Pírísílà àti Ákúílà àti ìdílé Onísífórósì Erásítù ti dúró ní Kọ́ríńtì mo fi Tírófímùsì sílẹ̀ ní Mílétù pẹ̀lú àìlera sa ipá rẹ láti wá kí ó tó di àkókò òtútù Yúbúlósì kí ọ àti kúdẹ́sì línọ́sì kíláúdíà àti gbogbo àwọn arákùnrin kí olúwa wà pẹ̀lú ẹ̀mí rẹ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo yín.